adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba ọba tí ó ṣe lọ́rùn fún wa láti lè pàdé láti lè jùkú nípa ọ̀rọ̀ alámọ̀rí ẹ̀sìn wa nínú tí kò rújú rárá òun ni pé ilé ẹ̀kọ́ tí ó jẹ́ ilé ẹ̀kọ́ gíga nínú ibi tí a wà yìí college of education wọ́n gbé kalẹ̀ fún ọ̀rọ̀ ẹ̀sìn náà ni ọ̀pọ̀lọpọ̀ tó bá ti dé irú skul yìí ló ti jòkó lẹ́nu rẹ̀ pé òun ti bẹ̀rẹ̀ fún ìranù tí ò ní sẹ́nìkan tó lè gbọ́dọ̀ máa dí òun lọ́wọ́ níbẹ̀ torí pé má ṣe yìí ṣe yìí ó ṣe ó máa níwọ̀nba nínú lẹ́wù yìí àmì tí irú ọba bá ṣàánú tó bá ní kó tún máa ní ìkólé kan nírú iléèwé tó wà yìí tó ń tàn ó bùkátà kó dúpẹ́ fún ni a fi bára wa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba látara pé ó ṣe wá so abẹ́rẹ́ wa subhanahu wa ta'ala àlékún ìmọ̀ tí a ń نقواني وكي أقول السلام عليكم ورحمة الله وبركاته انتي واني صرع جلري هناني الاستقامة الاستقامة فما وتواجه وتعني تيست نقا Arabic language تماني استقامة يستقيم أواني استقامة تبعو استقامة هي لا تقولون تتجاد توجه أصل اشتقاق له هنا قام قام إلواني استقامة يتجاد ni istiqama lona وجه wajali latara istiqama gẹ́gẹ́ bí ká ní gọ́fàrà káwá mú ìstáfàrà ìstáfàrà káwá ní ìstífàrà bẹ́ẹ̀ náà ni alìstíkọ́mà gbólóhùn tó wá láti bí ìstákọ́mà ni bìmáàna kọ́mà mu'tadilan nínú èdè lárúbáwá tó bá ní ìstákọ́mà fúlàn bìmáàna kọ́mà mu'tadilan ó dúró déédéé náà ló máa ń pè ní istakọ́ọ̀mà ó dúró déédéé ìdá qila istakọ́ọ̀mà bí máa ná i'tadala tó wà ní istakọ́ọ̀mà á ní i'tadala nínú èdè lọ́rọ́wá al-imam ibn qayyim rahimahullah ìgbà tí wọ́n ń ṣàlàyé al wọ́n ní fal-istakọ́ọ̀mẹ́tun jami'atun akhidatun bí majami'id wọ́n ní istiqama tá ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí gbólóhùn kan ni jami'a tó ṣe pé gbogbo nǹkan iná ni ó kó sínú akhidatun bi majami'i ddin gbogbo tí ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn náà ní istiqama máa ń tọ́jú istiqama relate mọ́ gbogbo tí máa ń jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn wàhíyà القيام بين يدي الله على حقيقة الصدق والوفاء بالعهد òní tí ń jẹ́ istiqama òní kéèyàn dúró pẹ̀lú ọlọ́run ọba ní ìdúró òdodo haqiqati sidqi wal wafa àti ìṣe àṣepé bó ṣe yẹ kéèyàn ó pé àdéhùn tó yàn ṣe pẹ̀lú ọlọ́run ọba kéèyàn máa wá ṣe gẹ́gẹ́ bí ọlọ́run ọba ṣe gbé fún gẹ́gẹ́ bóun náà ṣe gbà lọ́wọ́ ọlọ́run ọba al-istiqama hiya diddu tọ̀gẹ̀yàn nínú èdè òun náà ni ìdàkejì ọ̀tọ̀gẹ̀yàn ìṣeré pérépé ìkọjáàlà àìdúró bí wọ́n ṣe fẹ́ kéèyàn dúró wa huwa ma wajawazatil hudud ìdíjẹ́ istiqama òun ni kíyàn kọjá bí tí olówó bá lálẹ̀ fún yàn ní jẹ́ tòkèyàn kíyàn má dìde kọ́ má dùn níbi tí olówó bá ní kíyàn dúró fi kulli shay ṣe gbogbo nǹkan gbogbo tí wọn bá ń ṣe nípa ọ̀rọ̀ ẹ̀sìn tí wọn sọ fún ọ pé ah, ó sì ní ìsìnkọ́mà kò sí ti ìsìnkọ́mà ọ̀bá lọ ìsìnkọ́mà ó ní ń ṣe pẹ̀lú tí wọn bá fẹ́ sọ̀rọ̀ pé ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí kọ́lá kò sí ti kọ́ ọ̀rọ̀ ìgbà ṣàpẹ́lú mi àdánwò lè bá tí àdánwò bá bá ẹ sì rí ó sì bẹ̀rẹ̀ ó sì máa sọ kó sọ ẹ mọ̀ wá fara sọ pé àà ah, ah, ah, àbúrò àwọn náà wọ́n sọ báyìí àbí sísá iná rẹ̀ àà alájì àbà alájì àà alájà àà ẹ̀dẹ́ láti fi so ẹnu rẹ̀ kò ní sí torí pé kí ni tí bá báyìí ó ti ní tí olúwa bá gbé kalẹ̀ fún mùsùlùmí kó máa wí tí ó fi jẹ ẹni tí istiqama ń bẹ ní ara rẹ̀ ẹ jẹun bá kojú tí ó súnmọ́ wa bóyá ṣèdánwò wá fèèrè ó ṣèdánwò wá fèèrè kó máa gbé ah, ah, tani mo wá báyìí ká adúrú àìsàn yìí ti sáyé irú ẹni yẹn ẹnu yẹn kò sí stikọ́mà níbi ọ̀rọ̀ tí ń sọ ìyẹn ah, ah, ah, lè fọlá pàpẹ́ àhà ẹnu yẹ tí stikọ́mà so ó ní pé tí stikọ́mà àkìbẹ̀tún ìrìnàjà bẹ̀rẹ̀ dín kò sí ti istikọ́mà tí a ti lè rí kódà níbi ìmúra ẹ̀ ìmúra ẹni àhà ẹni lè wá múra báyìí àhà kò sí stikọ́mà nínú ìmúra yìí ẹni pé ìmúra yẹn ò dúró déédéé gẹ́gẹ́ bí ọlọ́run ṣe fẹ́ kí èèyàn dúró lápèjúwe obìnrin tó bá ní ìsìnkọ́ọ̀nà níbi ìmúra rẹ̀ yóò lọ lè tírèzì alukoran pébò ní koran ṣe ní kí n múra ọkùnrin tó ní bá fẹ́ ní ìsìnkọ́ọ̀nà níbi ìmúra rẹ̀ yóò padà sínú alukoran yóò padà sínú haditha nabi sallallahu alaihi wasallam pébò ní olúwa ṣe fẹ́ kí n múra ẹ̀wù lápèjúwe obìnrin tó bá fẹ́ ní ìsìnkọ́mọ̀ níbi ìmúra òun náà ni irú ọba ń san nọ́sọ́lọ́tù ní ayàbìtì náà àti nọ́sọ́lọ́tù hazab náà olúwa ní ya ayyuhan nabiy qul a'udhu billahi minash shaitanir rajim ya ayyuhan nabiy qul azwajika wa banatika wa nisa'il mu'minin yudnina 'alayhinna min jalabibihin sọ fáwọn òkú àwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ lóbìnrin wà Nabi sallallahu alaihi wasallam wa nisa'al mu'minin àti gbogbo ọmọ obìnrin mọ̀mìnì láyé yudnina alayhinna min jalabibihin jìlbáàbù wọn ni kí wọ́n dá gbogbo aṣọ tó bá fẹ́ wọ̀ jìlbáàbà tó pé obìnrin tó bá fẹ́ ní istiqama bó ṣe gbọdọ̀ ṣe ó gbọdọ̀ ṣe dédé tó wà nínú al-Qur'an ìtumọ̀ rẹ̀ gẹ́gẹ́ ní Yorùbá òun ni ìdúró déédéé ìdúró déédéé lérí ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́wọ̀n ọba kìtìbí kí yóò dúró bá ṣe ń kọ́ wa ní ah, ẹ̀lágbájá yìí ọ̀nà tọ́ ojú déédéé ń hùn ìdúró déédéé lérí ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́wọ̀n ọba kí yóò níbi tí olùwọ́ba subhanahu wa ta'ala tó fẹ́ kí mùsùlùmí kó dúró òun là ń pè ní al-istiqama tábà ń wo gbólóhùn al-istiqama nínú àwọn aṣáájú wa nídìí ẹ̀sìn àwọn tó ń ṣàlàyé istiqama pẹ̀lú àwọn ìtumọ̀ tí wọ́n fún Abubakar Siddiq radiyallahu anhu su'ila 'an al-istiqama wọ́n bi Abubakar Siddiq pé kí ni jẹ́ al ọwọ́ dáhùn lóhùn Abubakar Siddiq wá ní faqala an la tushrika billahi shay'an àwọn bá fẹ́rẹ̀ sí pé kí ni tí ń jẹ́ istiqama oníkó máa ń ṣẹ̀bọ̀ pẹ̀lú ọlọ́run ọba rárá yẹn ni pé ẹni tó dúró déédéé tó ṣe tó ń tọ̀ kò ṣẹ̀bọ̀ pẹ̀lú ọlọ́run ọ̀dà lómi iná ló ti dùn pé tọ́ èmi náà ṣe kò ń ẹni tí àwọn bá fẹ́rẹ̀ sí pé tó wì ń ṣẹ̀bọ̀ pẹ̀lú ọlọ́run torí tẹ́lẹ̀ ní gbà pé ẹbọ pẹ̀lú ọlọ́run òun náà ni ká tọ́ po sí nǹkan ká fi orí kalẹ̀ fún nǹkan àbí ká gbé nǹkan sí oríta mẹ́ta ẹbọ títán bẹ́ẹ̀ sì ni ẹbọ pọ̀ ẹni tó nígbàgbọ́ bí nǹkan kan lè ṣọ́ọ̀nù yàtọ̀ sí ọlọ́run ọba bóyá nǹkan jẹ́ ìdẹ́ èèyàn ni wọ́n jẹ́ àlejò lónìí wọ́n jẹ́ nǹkan tí kò tiẹ̀ ń mí ni ó ń tọ̀hún pẹ̀lú ọlọ́run ọba níjọ́ kan ẹlòmí lè máa àwọn kan wá wá láàrin pé ìlú fún apá àwọn fẹ́ àwọn fẹ́ ojúlùsẹ̀ sí wa bàtú sáwà ta gbọ́ ìyá yẹn tán wọ́n wá ní òun ní àǹfààní kan tó ń fẹ́ fún wọn pípín agbára òkúta agbára òkúta ló pè oníṣẹ́ rí òkúta òkúta akọ ó ní ọtí bá ń dè mọ́ra ń tọ̀ ìṣọ́ra ó ní christian tọ̀ ọ̀dà ìní bá yín fàlọ́ títí àmọ́ gbogbo ẹ̀yin mùsùlùmí tó wáyà yẹn ẹ̀bọ ni ẹni yìí ń sọ̀rọ̀ ló pè é sí yìí o ẹ̀bọ mẹ́rin ni ẹ̀mọ wá sí yìí ṣùgbọ́n christian kan lè sọ pé ah, ẹ̀bọ ni tí ń pa àwọn sínú tọ́ mi tọ̀ tí mo so ní al-istiqama gẹ́gẹ́ bí àwọn bákan sì fi kọ̀rọ̀ bí àwọn bá òṣì sọ òun náà ni alla tushriku billahi shay'an kí ụka sọra ọ̀gbọ́dọ̀ ní ụka ìyọ́nú ọ̀gbọ́dọ̀ ní ọ̀gbọ́dọ̀ ní tíra sọ́ra ọ̀gbọ́dọ̀ ní tíra ìyọ́nú tó ń súnmọ́ra ní àbó ìsúnmọ́lẹ̀ rẹ ní àbó orí mọ́lẹ̀ rẹ ọ̀gbọ́dọ̀ nínú bọ́ọ̀sì rẹ ọ̀gbọ́dọ̀ nínú mọ́tò rẹ àbí nínú kẹ̀kẹ́ àbí nínú rẹ tí ẹ ẹ̀kọ́ táwọn èèyàn ń ṣe ní àwùjọ alẹ́ tó báyìí kọ́lá pósítà ọ̀gbọ́dọ̀ lẹ pósítà máa kó nígbà wọ́n fi pósítà tí mo lẹ̀ yìí ìṣọ́ ní jẹ́ fún mọ́tò mi bóyá pósítà ṣéwù kan àbí pósítà ṣéwù kan ló tó kọ́rùn àbí ẹ̀yìn kìíní rẹ̀ kan ló so kọ́rùn pé a ah, mo ṣe sọ́rùn ìyọ́nù ọ̀rọ̀ gbà mí àbí orin ní ọmọ sẹ̀rẹ̀ sí mi tó ṣe iná ni pé tí ń jẹ́ istiqama alla tushrika billahi shay'a kí wọ́n máa ṣẹbọ rárá pẹ̀lú ọlọ́run ọba tó bá kan náà lára kí wọ́n máa ṣẹbọ òní pé àdáwò ló kẹlò ní bí wọ́n á rúgbó kíta ni mo ti àbájá lánàá o ta ló lérí fún mi náà o ẹ̀hẹ́n tó mo ti wí náà so gbogbo eléyìí ìṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba ni tó bá kan náà Umar Siddiq Umar ibn al-Faruq radiyallahu anhu wọ́n bí ìfikiri ń jẹ́ al bàtọ́ wọn fi ṣàlàyé istiqama ó ní al-istiqamatu an tastaqima ala al-amri wan-nahyi an tastaqima ala al-amri wan-nahyi ó ní kéèyàn ó dúró déédéé lérí nǹkan tọ́lọ́wọ́n bá ní kéèyàn ó ṣe kéèyàn máa ṣe ntọ́lọ́ ní kó máa ṣe máa ṣe wala tarudu rawdana sa'aliba ìní wa máa jẹ ìní máa jẹ kiri níjẹ́ kiri kọ̀lọ̀kọ̀lọ̀ kọ̀lọ̀kọ̀lọ̀ òun yóò kọ́ wá síbi kíní kan yóò ṣe lẹ́kọ́ yóò wọ́n jẹ́ yóò sì fẹ́ máa jẹ́ lọ yàtọ̀ kanu rẹ̀ kó mbẹ́ bẹ́ẹ̀ ni ẹni tí ó bá dúró déédéé kò ní hùwà kọ̀lọ̀kọ̀lọ̀ ìwà kọ̀lọ̀kọ̀lọ̀ ní ìwà jàǹbá ọ̀tọ̀ ní tí ọmọ fi àfi àsáwọn èèyàn ọ̀tọ̀ ní tí ọmọ rẹ̀ lè ṣe ní kọ̀rọ̀ so níbi tó ní ṣe al-amru wan-nahy ẹni tó bá ti dúró déédéé báyìí tó ṣe pé ń ní kọ́ máa ṣe ní ṣe ntọ́lọ́ ni ó ṣe náà ni ó máa ṣe kọ̀ wá tó nílò lu kọ̀lọ̀kọ̀lọ̀ tó ṣe pé yóò máa ṣe bákan ní ọ̀kánkán yóò lọ́ máa ṣe bá mi ní ẹ̀yìn irú ẹni yẹn òun ló ní al-istiqama tí bá ń wọ ẹlòmíì pẹ̀lú ìmúra rẹ̀ masha Allah alu sunna rí sunna ti parí sára rẹ̀ ọmọ tí bá wo ìwà rẹ̀ ní kọ̀rọ̀ Allahu akbar ṣètọ́ni ó burú ju ṣètánì gan lọ sórí léyìí àbúrò ńlá ni kò sí istiqama ń bẹ èèyàn gbọ́dọ̀ rí lọ́kàn kan gẹ́gẹ́ bó ṣe rí ní kọ̀rọ̀ kódà kéèyàn orí bá kan níta kámọ́ rí ọ ní dáadáa kọ wá jẹ aláburú nínú ilé ọ̀rún tó ń burú jẹun tó sì pé wọ́n rí aláburú nínú ilé wọ́n sì rí aláburú níta lọ tí o bá mi yìí clear ẹni táwọn èèyàn rí ní ara níta àti nínú ilé pálábùrú ni ó péjọ ẹni tó ṣe pé wọ́n wà á rí níta báyìí pé èèyàn rí ni àmọ́ gbà tó bá dénú ilé tán yóò wà aláburú sọni pé al-istiqama bí Umar bin Khattab radiyallahu anhu bó ṣe túnú Uthman bin Affan radiyallahu anhu ìgbà tó ń ṣàlàyé istiqama ó ní istiqama mana istiqamu bí mana akhlisu al-amala lillah mana ikhlasu al-amal lillah náà ní Ibn Affan radiyallahu anhu oṣù tí mo ti yẹ sẹ̀ kọ́ náà òun náà ni kí yẹn ṣàfọ̀mọ́ iṣẹ́ fọlọ́n ò ní gbé iṣẹ́ yẹn kó gbé fẹ́ lómi ti ń jẹ́ ìbáadà ò ní gbé fẹ́ lómi ìbáadà àdúà ni àdúà ìbáadà ni ò ní sọ fọ́ fẹ́ sàdúà ọwá jẹ́ pé nǹkan mi ni ọmọ ìjáde lẹ́nu rẹ̀ ẹlòmíyàn lọ́mọ yẹ àdúà burúkú ti ń bẹ ní ẹnu rẹ̀ àlìjànú ti ń bẹ lẹ́nu ẹlòmíì tí ó mọ̀ pè ní ọ̀pá ni anfa kwa tọkọtọkọ jọ kama jakatakatakatakutukutukutukutukutu aláwù kópa yẹ kúrò àti gbogbo ìtòmí náà sọ́lọ́nà ní jẹ́bẹ̀ tọkọtọkọtọkọtọkọtọkọtọ ọwà fẹ́ aláwù alékópa yẹ kúrò sọ́lọ́nà ní jẹ́ ogun ti bẹ̀rẹ̀ ọ́ so irú eléyìí èyàn ò dúró déédéé ní jẹba àwọn èyàn ò sin ọlọ́run ọba nìkan oṣù níbi àdúrà so ikhlasul amal lillah lẹ́yìn náà kí wọ́n tó wá máa ṣe iṣẹ́ ẹ̀sìn náà tọ́lọ́ ní kí wọ́n ṣe kí wọ́n tó wá ṣe ikhlas kí wọ́n má sí kárí mi bẹ́ẹ̀ náà ni Uthman radiyallahu anhu náà ló ṣe tú al-istiqama Ali radiyallahu ìgbà tó ń lò tó istiqama ó ní bí máa ẹni أداء منع أداء الفرائض أداء الفرائض باتي عرفت الاستقامة قلنا نكون يوم àwọn nǹkan tọ́lọ́wọ́n ọba ṣe lọ́rùn bọ́lọ̀ ṣe mú ní kó ṣe gángan irú ẹni yẹn òun ló ní sèkọ́mà tó ibi bọ́lọ̀ ṣe ní kó sí gẹ́gẹ́ ànábì sọ̀rọ̀ sọ́dọ̀ ṣe gbà wá látọ̀dọ̀ ọlọ́wọ́ wa àmọ́nìsìn olùwọ́ba subhanahu wa ta'ala ó ní kó ṣe ìbáàdà kó ṣe àtúkàr ànábì sọ̀rọ̀ sọ́dọ̀ náà ní ẹsẹ̀ àsìkàr àmọ́ nígbà tí wọ́n fẹ́ ṣe àsìkàr tiẹ̀ àsìkàr lágbájá nínú wọn ṣe àsìkàr lórí tọ̀ríkà ẹnìkan ni wọ́n ṣe so ìyẹn ò kí ń ṣe tàlẹ́bí sallallahu alaihi wasallam irú ènìyàn kò ní istiqama alḥasan albasri rahimahullah gbàtọ́ ló ń ṣàlàyé alistiqama ó ní alistiqama alamru llahi fa'amalun bi ta'atihi wa ijtinabi ma'siyatihi òun ni ti ń jẹ́ alistiqama yìí òun ni kí wọn ṣe nǹkan tọ́lọ́ ní kí wọn ṣe kí wọn jìnnà sí ìmọ̀ ṣe ọlọ́wọ́ ọba mujahid رحمه الله هنا استقامة هو يعني من استقام على شهادة أن لا إله إلا الله حتى لاحقوا بالله هنا تدود دلول لا إله إلا الله تتي تفلو لقبين ọlọ́wọ́n ọba rẹ̀ tábà lọ́wọ́ alukur'an a rí àwọn àyè oríṣiríṣi tó lọ́wọ́ bá ti ń sọ nípa al-istiqama tábà lọ́wọ́ suratul Fussilat آية تاتي قل والله صبايبي إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون قلوا أني أنتم شكوا إن الذين قالوا ربنا الله أنتم بما يصفوا لوا بغاني الله تنبا قولوا ناني أني تنسين lẹ́yìn ìgbà tán bá gbà tán thumma istaqamu wọ́n tún wá dúró délé lórí rẹ̀ ẹni bá wọn kí lá ilaha illallah tí wọ́n ń wí lẹ́nu kó yàtọ̀ sí èsì ọwọ́ wọn ẹni bá wọn kó ṣe pé lá ilaha illallah tí wọ́n ń wí lẹ́nu ó yàtọ̀ sí ti ń bẹ nínú ọkàn wọn kání lá ilaha illallah ó yàtọ̀ sí ìwà wọn sórí àwọn yẹn olúwa ní tanazzalu alayhimul malaika olúwa ní tó bá di nígbà tí wọ́n bá fẹ́ kú àwọn màláíkà ọlọ́wọ́ ní kí ṣọ̀kalẹ̀ àwọn àbáwọn allah takhafu wọ́n sọ fún ọ pé ẹ má bẹ̀rù ibi tẹ́ ń bọ̀ wá kò sí fòyà fún yín wala tahzanu lẹ́yìn náà àwọn tẹ́ fi kalẹ̀ kò sí bàmíjẹ́ fún yín wa abshiru bil jannati allati ẹ máa dunnú pẹ̀lú àlùjánnà ènìyàn náà wà tí mo ti fi ṣàdéhùn fún yín tó lẹ́yìn náà suratu Fussilat aya 30 subhanahu so, wa subhanahu wa ta'ala min suratul ahqaf qul wa innal ladhina qalu rabbuna allah thumma istaqamu wa la khawfun alayhim wa la hum yahzanun ulaika ashabul jannati khalidin fiha jazaa'an bima kanu ya'malun olúwa ní àwọn tí wọ́n dúró dédé fún sínú lẹ́dínà qalu rabbuna Allah tó gbà pé Allah náà ni ọlọ́wọ́ bàtà wọn sìn thumma istaqamu tí wọ́n tó wá fèsì rìnlẹ̀ lórí rẹ̀ gbogbo fìtínà tó bá bá wọn onítọ̀ àwọn apá ẹ̀sìn yìí ti lókù báyìí táwọn ní wa ọgbọ́n dá sí súnà yìí báyìí torí kò sí ẹjẹ́ kí n fún wa ní àjọ yìí lásìkò táwa yìí tí a bá lóun fẹ́ dúró déédéé ọ̀nà kan náà ọ̀nà kan náà lè ọgbà nígbà kan nílùú lọrin tí wọ́n bá lọ fẹ́ dúró dédé gbígbà táwa fi wà ní ibi kéékèèké ọmọ tó bá fẹ́ dúró dédé máa ṣẹ̀sìn tó bá ti ń dàgbà díẹ̀ díẹ̀ tí lọ́lẹ̀ yan tẹ̀síbà tó bá yan tẹ̀síbà àwọn tó yẹ̀rọ̀ lè wá àwọn owó tí ó ná sí tí wọ́n fi ṣiṣẹ́ sí fún un fi àwọn owó oríṣiríṣi wọ́n fi ṣe òǹkà sí wọ́n fi ṣe kinní sí ọmọ tó fẹ́ ṣẹ̀sìn nígbà wọn nígbà wọn nígbà wọn

tó ní ìgbàgbọ́ tó dúró ti ẹ̀sìn ọlọ́run ọba kò wá sí ni wàhálà wà bá níjọ́ lẹ gbọ́ ní àwùjọ rí ipe ọmọ kan ṣe sáwí ni wọ́n sì wá dé mọ́lẹ̀ wọ́n wá nà pé ń ṣe sáwí ẹ lè gbọ́ ìwọ́n nìsín ìgbà kan ní wọ́n sọ bẹ́ẹ̀ tọ́bí kí bá lọ sáwí ọgbọ́dọ̀ lọ́wọ́ iná ọmọ ọmọ lọ́dí fàfàkúfà kọ́mọ́ lọ́dí ò tí tó ti sáwí àmọ́ nìsín ọmọ tí ò tó 30 years ọmọ tí ò tó 20 years gan jẹ́ mọ̀kádàmù tó tó lóhun ti di ṣéwù tó tó di góòsù tó di gbogbo sunday so táwọn ọmọ tán jẹ́pẹ̀ orí òkúrọ́ sí òwúyà òkúrọ́ tó bá kẹyàrá ẹ̀kọ́ yọ́kọ̀ fọmọ kan lóyún ni o ní àà sí òwúlò ti fọmọ lóyún yìí o ní àyàwó sí òwúlò ti lẹ́fà ó ti wọ́n kan wá bá ń lé ó ti wọ́n kan wá bá ń lé wá mú rídí báyà ló ń kálukú ọ̀họ̀ rẹ̀ ó ń kálukú náà ti rí bẹ́ẹ̀ fún ìrànà lẹ́yìn yìí tí wọ́n máa láwọn so ń jò lẹ́wà gbọ́kàn àdí ọmọ kan mọ́lẹ̀ mẹ́rin lọ sáré ni torí àwọn òbí kẹtì mọ̀ pé ìrànà lọ́nà lè ṣe òwúlẹ̀ so àfi ẹwà wo àwùjọ tó wáyé tán bá lóun ṣe sọ́nà lẹ́bi sọ̀rọ̀ àfẹ́lẹ̀ ẹ̀ mọ̀ wá jó àwọn ìṣòro lóríṣiríṣiríṣiríṣiríṣi lọ́dọ̀ ọkùnrin lọ́dọ̀ obìnrin ọlọ́wọ́n sọ pé ẹni tí irú ìṣòro báyìí bá ń ṣẹlẹ̀ sí ìnàlẹ́rìnà àánánù àwọn tó nígbàgbé Allah thumma istaqamu tó wá dúró dédé ولو لا خوف عليهم ولا هم يحسن وسبا نجا وصف يا فلان اولئك اصحاب الجنه هم الجنه خالدين فيها وقلنا الجنة جزاء بما كانوا يعملون اليوم الجاف إشاتي وإصنفون إشاتي وثوان شيء سبقنا قلوا الله سبحانه وتعالى قلت يتوقع إنه سورة الهود آية 1 آية 12 olúwa ní fastaqim kama umirtu wa man taba ma'ik wala tadfa'u fastaqim kama umirtu olúwa ní tó dédé wà nabi sallallahu alaihi wasallam wa man taba ma'ik àtàwọn tó bá ti mọ̀ pàmò tó fẹ́ ṣeré kò níbi ìbàjẹ́ tó fẹ́ nabi sallallahu alaihi wasallam àfikẹ́ tó o olúwa ní la nípa ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́ bá ń ṣe ẹ má kọjá la nna omi máa ta àyẹ̀wò ìnàbà sí gbogbo tẹ̀ ń ṣe ń sẹ́ olùwọ́ba ní èmi ọlọ́wọ́ bá gbogbo ẹ̀ ní ìṣàìrí ọkàn kù níbẹ̀ tó ní gbogbo àwọn eléyìí náà láfi máa rí nǹkan tó ń pè ní al-istiqama ahmiyatul kí ni pàtàkì istiqama nínú ẹ̀sìn wáyé níta fi máa pàtàkì istiqama onítọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala amárọ̀nà bìí olùwọ́ba tó pa wá láṣẹ ìpìdán dán àbíkẹ́ dúdédé o àbíkẹ́ dúdédé kọ́lù olúwọba subhanahu wa ta'ala ó pa nabi sallallahu alaihi wasallam láṣẹ gangan a sì mọ̀ pé àṣẹ tó lọ́wọ́ bá ti pa nabi sallallahu alaihi wasallam àṣẹ ní fáwọn náà allahumma illa idha ja'at nususun takhussuhu bil rasul sallallahu alaihi wasallam àfi tá a bá rí àwọn ẹ̀rí kankan tí wọ́n sọ pé ànábì nìkan òun nìkan ló lélẹ́yìí o àmọ́ wà báyìí istiqama bólúwọ́ bá ṣe pa ànábì sallallahu alaihi wasallam láṣẹ ààrí ibi tó ti ní pé ìwọ nìkan ní bá rí kò bá àwọn mùsùlùmí yòókù yìí olùwọ́ bá ń sọ subhanahu wa ta'ala nínú suratu yani suratu shura aya 15 olùwọ́ bá ní walidhalika wad'i wastaqim walidhalika wad'i wastaqim ẹmọ bọ̀ wọ́n bí ọgbọ̀ ní ọ̀rọ̀ tí mo ń bá ẹṣọ wà Nabi sallallahu alaihi wasallam òní pé fàdà ìwò máa pèpè wastaqim kò sì máa kó dúró déédéé wà Nabi sallallahu alaihi wasallam wàdà ìwò wastaqim máa pèpè kò sì dúró déédéé kó tó mọ̀ sí pé àwa وكل يعني واستقم كما أمرت ولا تتبع أهواءهم nígbà tó bá ti ń pè yẹn tó ojú dédé tán mọ́tò máa yọjú àwọn ìfẹ́ ẹnu káàkiri ìgbà tó ti ródodo mọ́tò yọjú òfẹ́ ẹnu náà kí tó lè yọjú ilé yẹn kí lọ́wọ́ ń bẹ̀ ìgbà tó bá ti mọ̀ òdodo òdodo yẹn lèyàn máa ń tó lèyàn máa ń dó tì ìyẹn lè fẹ́ lọ lè yọjú fìtínà ń gbà mí olùfẹ́ lọ lè yọjú onífẹ́ ẹnu gbà mí kí ẹ̀kún òfẹ́ ẹnu kọ́kọ́ lásán kọ́mọ́rì mi lọ́mọ́ àìmọye lómi tó ṣe pé istiqama ti wà ní ara rẹ̀ tó kó wà lórí manhaj salaf salih pẹ̀lú àkídà tí ó jẹ́ àkídà àwọn sàhábà ní ìdúdídé kẹfìtà àwọn sàhábà àwọn bá tí ó yà ní ọmọdé ń gbọ́ àwọn kíṣẹ́ ti kan ń fẹ́ fi rẹ́rìn ni kọ́lá ìmọ̀ fi ń rẹ́rìn ni ìmọ̀ gbádùn afá ọmọ èèyàn kú tí ọ̀dá yóò wà ní àwọn ti dọ́ọ̀lù o ikọ̀ wa rẹ̀ ní kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ inú mi wà dùn ìwọ̀n ìkẹ́sùn lọ́dún bákan yàrá ìlú ẹ̀dá pẹ̀lú ẹ̀jẹ̀ mú táfà òun ti ń ṣe wá sí gan-an ló bá ti wá lọ́wọ́ yìí ẹ̀gún ẹ̀gún òfújú wọn kàn kọ́ ó ti pé yọ̀ lọ́rùn ẹ bá mọ gbọ́dọ̀ náà bá mọ ní salamu alaikum ó di gan yín ẹ̀yin ní sálámà sí àwọn ìdáhùn sálámà sálámà ní fídíà fídíà ò ní ṣe ìfẹ́ mọ fídíà tó ń ṣe ìgbésà dáhùn sálámà fídíà ni so kí ló ó ti lọ lè yẹ sọ́dọ̀ àwọn àwọn ní ìfẹ́ ẹnu olúwa ní wala tattabi ahwaahum má tẹ̀lé ìfẹ́ ẹnu faqul amanna bima anzala Allahu min kitab ma sọ pé mo nígbàgbọ́ sí ti olúwa bá sọ̀kalẹ̀ nínú tíra suratu Shura àyà fifteen bí olúwa bá ṣe ṣàlàyé nípa ìpànẹ́bí sallallahu alaihi wasallam láṣẹ nípa al-istiqama ṣùgbọ́n kan ká fi lè mọ pàtàkì istiqama anna nabiyya sallallahu alaihi wasallam kana ya'muru biha ànábì gan ogán máa ń pa àwọn èèyàn láṣẹ ipe ẹ gbọ́dọ̀ dúró dédé o ẹ gbọ́dọ̀ dúró dédé ẹ wo àdéhùn Sufyan bin Abdullah radiyallahu anhu wọn lọ wá bá ànábì ó ní qultu ya Rasulullah qul li fil Islami qawlan la as'alu anhu ahadan ghayrak. قال صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقم رواه الإمام مسلم abdullah sufyan bin abdullah ó wá bá anabi sallallahu alaihi wasallam ó ní wa anabi kulli qawlan fil islam kulli fil islam qawlan mo fẹ́ kó sọ ọ̀rọ̀ yóò kan fún mi kéré la as'alu anhu ahadan abadan ghayruk ghayruk tí ní béèrè tí ní lè béèrè lọ́wọ́ ẹlẹ́gbẹ́ tó pé wọn ọ̀dọ́ rẹ nìkan náà ni mo lẹ́tọ̀ọ́ láti lè béèrè anabi wa dákẹ́ anabi ni kul amantu billah ẹnu ọ̀rọ̀ kan ti sọ fún ẹ òun náà ni pé sọ́kọ́ gbà fọlọ́run ìyẹn ni pé ní iman jẹ́ kí ìgbàgbọ́ rẹ kó jókòó lẹ́yìn ìgbà tí ìgbàgbọ́ bá jókòó tán fún mastaqim kó tó wá tó dédé kó tó dédé ó burú fún mùsùlùmí tó ṣe pé onígbàgbọ́ rẹ ti jókòó ó tún wá máa gbádùn orin ọmọ gbádùn orin ọmọ kọrin létí rẹ yóò máa dùn àbí wọn náà ló tiẹ̀ ní orin nínú fíìmù nínú fóònù àbí ó jẹ́ oní tó ń gbé ẹ̀sìn wọ́n wá wo fóònù rẹ̀ wọ́n wá bá fíìmù yorùbá fíìmù káàtì wá sọpọ̀ àwọn fíìmù burúkú tí àwọn ìlú mìíràn tó máa ń gbé síbẹ̀ tó ní pé èèyàn máa ń dúró déédéé yányá tó ipò lè gbogbo nǹkan rẹ yóò lè clear lẹ́mìí ara rẹ̀ gẹ́gẹ́ pé ah tọ́lọ̀ ní fi lè ṣe al-istiqama bí alẹ́ sọ̀rọ̀ sọ́dà tó sọ fún wa anábìnrin kúl àmàntu billah gbà fọ́lọ́wọ́n ọba jẹ́ kí ìmánì ló jókòó lẹ́yìn náà fún mọ́sítàkì kó tó wá tó ń fi ẹsẹ̀ nílẹ̀ dáadáa kó dúró dédé torí kó gbọ́ àwọn kan tí fẹ́ máa míyàn sọ́tún míì sósì yóò fẹ́ máa ṣẹlẹ̀ sọ àmọ́ tíyàn bá ti di pé èèyàn jókòó dáadáa tíyàn dúró tíyàn fi ẹsẹ̀ nílẹ̀ irú ẹni yìí yóò jẹ́ ẹni tí olùwọ́ba tí yóò mú dúró bákan náà nínú àwọn pàtàkì istiqama òun ni pé istiqama tó manzilatun min manazili يعني من منازل إياك نعبد وإياك نستعين الإمام ابن القيم رحمه الله بعد وإن شاء الله نقرأ على استقامة وأن استقامة يبقني تشبه يمان واني واجه الله وبا تنو بابا مفويا ṣẹ́mà ipá àwọn èèyàn fún wọn wá ipò tẹbárẹ́lẹ́ yìí ló ń dupò gáúzù eléyìn kutubu kútùbù eléyìí ní àwùtálù lòun dúpò rẹ̀ ní kan mọ́ fúláwọn ẹkọ́rọ̀ àwọn ẹni tó máa ń tara wọn dé pípẹ́ àfà alágbèjà kìlà fún kàlàkìlà fà làkásìgbè àwọn ẹjọ́ ń du ipò ń pàtọ́kọ̀ yọ ọkọ̀ já mọ́ lágbèjà lọ́wọ́ ti ẹni òun sa àwọn iṣẹ́ kan báyìí òun bọ́ sínú adúrà ni ìgbà tó bọ́ sínú adúrà tẹ́lẹ̀ yìí ń ni ní adúrà tọ̀dọ̀ náà <laughs> ẹnì kìí sì mà ẹ lára ní ọmọ mà pé wàlhámdùlélà á orí pé ìdúrídè mi tó yàtọ̀ lẹ́yìn mẹ́ta yìí sọkàn mi tó yàtọ̀ lẹ́yìn mẹ́ta yìí tí nǹkan kan bá ṣẹlẹ̀ èmi mi ọmọ ìṣẹ́lẹ̀ lọ bí àfihàn àbílágbájá ni àbílà kásìgbè so báwo ni ìyẹn ṣe máa ń àwọn ọ̀nà tí a máa ń gbà àwọn ìdúdé lára mùsùlùmí òun náà ni kí mùsùlùmí kó máa ṣẹ̀sìn wẹ̀ni tarkorea filẹ̀ ìbáadà kó máa sì kárí mi nínú ìjọsìn rẹ tó bá ń ṣe kó máa sì kárí mi nínú gbogbo tí ń jẹ́ ìjọsìn kó máa sì kárí mi bẹ́ẹ̀ irú ẹni yẹn òun lámọ̀ pé á ah, ẹni tó dúró dédé ni tẹ́sìrí kárí mi yìí èyí mà Allah subhanahu wa ta'ala òun ní máa ń mà torí ọ̀rọ̀ tí ń wà ní inú ẹ̀mí ní máa ń wà ẹni tó ṣe kárí mẹ́rin kan lè máa àfi pẹ̀lú àwọn kankan táwọn afá gbé kalẹ̀ bóyá ènìyàn ní ìsìn ń sin lọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni kankan bú ní gbàtọ́ bú pé ẹlẹ́kọ̀ọ́ ẹgbẹ́ ìjábò òṣìṣẹ́ mọ́wọ́ jábò ọ̀bọ̀ kí nìkan kẹtẹ́ mọ́wọ́ káàkiri lọ wọ́n rẹ̀ nígbà wọn fẹ́ ká máa yìn ọ́ àbí dákùgbẹ́rùgbò sí kó yá yín ẹ̀yìn ọgbọ̀n bí ọgbẹ̀ wúrẹ́ yìí ní kankankan ní ọ̀nà kìí káì ní farùgbà yìí o ń kárí mi ní ọ̀nà ẹ̀yẹ́kùn ń ṣe ìbádà rẹ̀ nítorí kárí mi tó gbogbo tí a máa ń ṣe lọ́rọ̀ ìbádà téèyàn ń retí ẹ̀yìn tó kẹ́ wá bú ọ ọ dùn ọ wá ní òṣè má àbí ọ wá ló fi wá múra sí iṣẹ́ òun èèyàn ti kárí mi sọ àwọn ọ̀nà táwọn àfáàfin máa ń bọ̀ kárí mi àmọ́ kárí mi gẹ́gẹ́ ni máa ń wà ọlọ́wọ́ wa ta'ala òun nìkan oṣù ní sì máa ń nà tó bá kan náà ara àwọn ọ̀nà tẹ́fí máa ń mọ̀ pé èèyàn dúró dédé òun kò ṣe pé kí ẹ̀mí yàn kí lápèjúwe bóyá o ní owó nìsín wọ́n ní tọ́ àwọn owó wọ́n ní èlò lẹ́nìdì wọ́n ní 500 naira náà ni wọ́n sì ní 1005 lọ́wọ́ o sì wó pé a ìgbà ẹlọ lílò so irú ẹni yẹn oúnjẹ ní rẹ̀ ń ti pá ní kìí sí tó rọrùn ara tó fún ọmọ pé tí ẹ̀ fún ọmọ pé èèyàn ní ìsìnkọmọ tó bá ṣe tán wà ó pé á ìfà mi ò sì ká kí ní yóò mọ́ kàn jẹ́ra mi mọ́ jẹ́ra mi pá ní láti fi ṣe nítorí tọ́lọ́wọ́n bá kí pé tó wá máa dùn ọ́

wà ó pé jí ká lọ kí lọ́dé yanjú rẹ̀ so àmọ́ àmì ah, ò lè lọ o máa ní kí ló dé à ah, irọ́ irọ́ irọ́ mi lè mọ wíṣà àsìkò mi fún ogún nǹkan báwọn so ó ń tọ̀ wọn kò sí sí kọ́nà ní ọ̀dọ́ rẹ̀ náà so lára àwọn ọ̀nà tó tún mọ fi mà wípé èèyàn ní istiqama òun náà ni kéèyàn máa gbìyànjú láti máa kápá ìfẹ́ núyàn muqawamatul hawa nafs muqawamatul hawa nafs kéèyàn kápá ìfẹ́ náà tó pé tí kí ní kaba ń wú ọ̀tọ́ lọ́wọ́ bọ̀ fẹ́ ẹsẹ̀kẹsẹ̀ ni wàá sáré dẹ́nu padà pé káyà a'udhu billah àbíyàn ti ẹ̀fẹ́ ṣikini kan tọ́lọ́wọ́ bọ̀ fẹ́ ẹsẹ̀kẹsẹ̀ ló pé ah, a'udhu billah méjì kí n ṣikini ọlọ́wọ́ bọ̀ fẹ́ irú ẹni yẹn òun ló ní stefana irú ẹni yìí yóò rí nǹkan ní nǹkan nílẹ̀lẹ̀ kò nílẹ̀ gbé yóò rí nìta ló ní kíní yìí wọ́n ó ti ẹ̀gọ́ wà lè lórí pàmójúkọ dájú gbáyé kí wọ́n ní ta ló gbé kó ní ìmá ìmúntọ̀ ọ̀run pẹ̀bẹ̀rù ọlọ́run ní ìmá ìyá náà lágbé sí ẹ̀ ṣe agbélé ni láti pa mí ti jèrè jáde so kò sí istikọ́mọ̀ ló ń tọ̀ ní tọ̀hún ó bí pé tí bá wà àwùjọ wa yìí àwọn èèyàn tí wọ́n ń gbọ́ istikọ́mọ̀ yìí gan kéré tó bọ́ tó bá náwó fẹ́ fún ìgbékalẹ̀ àwọn yóò fẹ́ ja ìkóbò ọmọ òpónú yóò gbékalẹ̀ tó òun ni pé kò sí ìsìnkọ́mọ lọ́dọ̀ àwọn èèyàn níjẹ́ báwọn bákan náà ara ọ̀nà tó fi máa mọ̀ pé èèyàn ní ìsìnkọ́mọ òun náà ni istikhfaf bil bid'ah kí èèyàn mọ̀ fọwọ́ tẹ̀tẹ̀rẹ̀ mú bid'ah kí èèyàn fọwọ́ tẹ̀tẹ̀rẹ̀ mú bid'ah ọmọ kàkún ìyẹn ìdílítẹ̀síbà náà ni ìdílítẹ̀síbà lásán ni sẹ́ntí bá ti ń fọ́ tẹ̀tẹ̀rẹ́ mú bí dáa tí pé kìí fi tẹ̀rẹ́ mú bí àti ọmọ ẹ̀yàn ó dúró dé pé àwọn ah, ah, ah, ọmọ fẹ́ kiri ẹ̀sìn wá ní wádà wúlá ṣẹlẹ̀ kálà òní kanáà sọ́nà ní a máa ṣe sánàbí kí ó fi sí fún wa tábà pẹ̀lú tán ni pé tó bá sì kọ́ mọ̀tán ẹni mọ́ ṣe mọ́ ìwà ìwàdà ẹni tó ní sèkọ́mọ̀ nù ìwà dáadáa ọbẹ̀ látòrí òdodo ìnífẹ̀ẹ́ tó fẹ́ fọ́mọ̀lá kejì rẹ̀ nítorí fẹ́ fúnra rẹ̀ fẹ́ fọ́mọ̀lá kejì rẹ̀ àfaradà ìfarabalẹ̀ kí o mú ẹnu yẹn kó lọ́wọ́ ẹnu ẹlòmíì jó yóò sọ̀rọ̀ sẹ́nibọ́dì kọ́lá ẹlòmíì yóò sọ̀rọ̀ kọ́lá ọkọ ẹlòmíì yóò sọ̀rọ̀ sí ìyàwó rẹ̀ yóò sọ̀rọ̀ sí wájú fẹ́ni ẹlòmíì ọ̀rẹ́ rẹ̀ yóò sọ̀rọ̀ sí so burú àìdá àwọn ìwà burúkú ni àbí kí n ní gírímọ̀ ká ikọ̀ jọ rẹ̀ lójú ọmọ wúra rẹ̀ èmi èmi wọn má jẹ mi lè bá àwọn ilé ìjókòó tèmi mi lè bá wọn sọ̀rọ̀ kọ́ra mi lè bá wọn lọ́wọ́ irú àwọn ilé gírímọ̀ ká yìí níjẹba wọn so tó bá ti ní gírímọ̀ ká yìí tó ń tàn kì í ṣe ẹni tí a lè sọ pé ó ní istiqama àwọn wà dáadáa ìyẹn mọ̀ mọ̀ pé alábọ́jà ìyá ó ní istiqama níbi àwọn ìwà rẹ̀ so àtàkùn máa mọ̀ pé èèyàn ní istiqama wọn ní kíyàn má kíyàn ó gbìyànjú pé ìní tẹ̀lé ẹnìkankan ìní tẹ̀lé ẹnìkankan ìtumọ̀ pé ń tẹ̀lé ẹnìkankan òun náà ni pé ń tẹ́nìkan bá ti sọ tó bá ti tako ẹ̀rí látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ìnígbà bó ń sọ ọ́n sílẹ̀ òfin tóbi tó lọ́dọ̀ mi ó sílẹ̀ òfin fẹ́ràn rẹ̀ tó bó ṣe lè wọ́n jáfa ní ojú gbogbo tó bá lè kọjá kó kéwúdé nínú mà kò bá gba tó tó ju pòfẹ́sọ̀ lọ tí nǹkan yẹn bá ti ta ko ẹ̀rí látọ̀dọ̀ ọlọ́wọ́ bá ìnígbà irú ẹni yẹn òun ẹni tó ní istiqama torí pé kíni tó bá ti sọ pé lágbájá sọ báyìí fún mi lágbo kíni ẹ̀rí wọn náà ẹ̀mí ọ̀gbọ́n lé ní kílẹ̀ rí wọn àni á ah, mi ò mẹ̀rí wọn mi ti gbà á mi ò ti gbà ah, ẹ̀já lọ bá wọn kábẹ́rẹ́ rí ẹ̀hẹ́n tó bá rẹ̀ rí يعني فبيع وعليه شو بعد يريلي يعني يتوقف يدرو إيه إنه لما تلما سليم هنا ني وانتي عقني أو أنا تعرف ما عندا يعني تي وبني استقامة ما سون بإذن الله تعالى ثم دورا يا الله سبحانه وتعالى kíkún náà ni ọba tí wọn ń ṣe náà fún yàn láti lè dúró fún ọ̀rọ̀ ẹsẹ ìṣe pé ó dúró sọkọlọ ọba kọmọṣà sí náà fún ọ láti dúró déédéé àwọn kankan kan wá ń bẹ tó ṣe pé ó máa ń jẹ́ bí ìṣòro fún yàn láti lè dúró déédéé tòótọ́ kí mùsùlùmí ọgbọ̀dọ̀ ìjìnà sí i tẹ́ bá ti ń bá kí síbú àwọn kan báyẹn tó ìyọ́n wọn rí pé á ìwọ́n wọn rí dúró déédéé àwọn kan ní pé tó bá fẹ́ràn ayé púpọ̀ ìfẹ́ràn ayé kìí jẹ́ kéèyàn lè rí ibi dúró déédéé nípa ọ̀rọ̀ ẹ̀sìn tó bá fẹ́ràn ayé ẹ̀ ọ́n fẹ́ jẹ pẹ́sidẹ́ntì ẹ̀ ọ́n fẹ́ jẹ kẹ́ẹ̀sìn owó ṣe ayé iná tán wọ́n fẹ́ lo mọ́tò bámbá tẹ́nìkan lórí ẹ̀ rí náà lọ fẹ́ lò irú ẹni tó ẹkú bá ṣe rí báwọn lẹ́nu rẹ̀ tó sì jòkó bẹ́ẹ̀ àti ṣẹ̀sìn yóò nílà àti ṣẹ̀sìn yóò nílà torí pé ayé tó fẹ́ ṣe òun náà ni ó wà lẹ́nu yẹn kankan kankankankan yóò ti wá rí pé èmi tí ń fa sòkòsókè yìí sí wàá rí irúṣẹ́ báyìí ṣe èmi tí ń lo nìkan sí irúṣẹ́ báyìí sí wàá rí ṣe òun sì tájẹ́ ti ṣe tó fẹ́ ṣe láyé tí ẹ̀ so àkọ́fẹ́ṣù òṣèlú gbogbo ẹni báwọn kò lè jẹ́ kéyìn ojú déédéé so ní pẹ́ díkẹ́ wá sọ kíníkà fún yín orí kò yẹ yín wọ̀lọ́hìn tí wọ́n bá ní ojú kòkòrò lórí ayé tó ojú kòkòrò ń pọ̀ jù bẹ́ẹ̀ lọ yíwọ̀n ní kéyìn láyé ń pè láyé owó ẹ̀ntọ́lọ́wọ́ sí ni yóò ní ìtẹ̀yìn òní bó ṣe òkó sí kòkòrò tó kó olóò ní ṣe súnà Nabi sallallahu alaihi wasallam tó tọ́lọ̀mbá lè òní ní kankan òní ní tọ́lọ̀mbá lè yóò ní pínyìn ó ṣe súnà Nabi dé pík wàláhì nǹkan yẹn kọ́lá yóò tún ni yóò wọ́ káàkiri ni wàláhì experience pọ̀ lóríṣiríṣi àwọn examples pọ̀ tó pé ó fi dé mi lójú pé wallahi alazim nítorí bá ní kéèyàn ní rí ẹ̀sìn ọlọ́run ní kéèyàn rí nítorí bá sì ló rí sísẹ̀sìn ọlọ́run kò lè ní kéèyàn má rí tó bá kaná ẹni tó bá fẹ́ràn tó káàkiri ọmọ bú mi fẹ́ bú òní sẹ́sìn òní ní ìsìnkọ́mà òní ní ìsìnkọ́mà ẹni tó bá fi bú òní ní ìsìnkọ́mà tó bá kaná yẹni ẹni tí ó bá ní àwọn ọ̀rẹ́ burúkú kò lè ní ìsìnkọ́mà ولين استقامة سليم يا وجيه من عقتي مع كافو قتي من فينري استقامة أبي الله سبحانه وتعالى كما شاء سواني أنتي يودريدي من با السيولوم با هذا وصلى الله على محمد وعلى آله وأصحابه وسلم تسليما lecture now. We say Jazakallah khairan jasa to you. Here with me, we have made two announcements for ourselves. That is, we are all invited to this program, which will come up at Alaja Khoyo Mosaitu.